orúkọ ẹ̀yà ara láti orí dé ọrùn. Names of parts of the body from head to the neck. Orí dé ọrùn head to neck. Orí head. Irun hair. Iwájú orí forehead ìpàkọ́ back of the head ojú eye imú nose etí ear ẹnu mouth ahọ́n tongue eyín teeth ẹ̀kẹ́ cheek àgbọ̀n chin ọrùn neck